والعياذ بالله eléyìí tí ò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbà tó ti pín àwọn múnáfìkì gbogbo àná láti ba àwọn mùsùlùmí lọ́kàn jẹ́ lórí tí wọ́n ń òun náà ni wọ́n máa tọ̀. أني وأيضا فإن رسول الله صلى الله عليه وسلم كان هو المقصود بالأذى النبي نوفي أني لا رأى نيجوا تنسقيا ولا تزنا والتي رميت زوجته ẹni tí wọn parọ́ zina máa ní ìyàwó ẹ ṣùgbọ́n kìí sùn gangan ni wọn fẹẹ bá lọkàdé kìí ṣe ìyàwó yẹn ni wọn fẹẹ bá lọkàdé bí ìbá ṣe anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bó ti jẹ́ pé ẹlòmíín nísìnyí ìwọ lọ́fẹ́ bà lọ́kàjẹ ọmọ rẹ ló gbàlejò èsì pé ọmọ ló gbàlejò bíi pé kí lòun ti ẹ̀sẹ̀ tó wọn fi bí ọnu nítorí pé tó bá mọ́wọ́ wá sí déédéé dèjì tiẹ̀ yọ kàdínyọ̀ ókè kò sí wàhálà ẹ̀jẹ̀ lé ọmọ rẹ nì ẹ̀jẹ̀ gbá ọmọ rẹ létí. ẹjẹ nǹkan rẹ lábùkù ẹ̀yin náà níta láìsí máa rí nínú ìgbésí ayé ok anabi wa náà ni wọ́n fẹ́ kàn lábùkù kò náà ni wọ́n fẹ́ ní lára ṣé bá làákà ẹ mu sanabi sallallahu alaihi wasallam máa sọ pé ìyàwó o kò ṣe o a kò lè ṣe ṣe nítorí pé nǹkan kan náà ni wọ́n fẹ́ àti ìbanilọ́kàn jẹ́ òun ti ti tẹ̀lẹ̀ tó a ti ti tìrù rẹ̀ bá bọ̀ kí wọ́n máa sọ pé fi ìyàwó tèmi kọ́ ẹ wá rọ́ọ̀mì pamá tí o sọ̀rọ̀ ẹlòmíì ni ọ̀yà máa sọ yùn ẹ̀ríkìn làwọn sàhábà fi pín sí ọ̀nà méjì ẹni tí ń wò pé kèéde àyíká nìkan lóbìnrin ẹ̀kọ́ lẹ́ẹ̀fẹ́ lómi àrí tèmínà àbí kọ́lé kọ̀wé ọlọ́ọ̀bù ẹni tí ń wò pé rárá ọlọ́mọdé àgọ́dọ̀ rí náà ń kàga. àìṣe ah, èso ń zìnà kò sì lè ṣe é ṣe kápò ṣe zìnà torí rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n ń parọ́ ni anábì ṣe bí ìgbà tó Usama ibn Zaydin radiyallahu anhuma torí ẹ̀ anábì sallallahu alaihi wa sallam kò rú aburú ṣùgbọ́n ìbanilọ́kànjẹ́ táwọn fẹ́ rí wọ́n ti rí ṣe fáwọn ọ̀bí sọ̀rọ̀ wá rè sọ̀rọ̀. torí ẹ ẹnìkan sọ pé mi ìsàìdá sí mi ìsìgbà yín lọ́kànjẹ́ a ó ti bẹ́ni kan lọ́kànjẹ́ tó ti kókò sí kó ṣe bá lọ́kànjẹ́ tí ò ní jẹ́ ìbanilọ́kànjẹ́ fẹ́mi ọwọ́ alọ́ba mi lọ́kànjẹ́ mi ń dínà máa yín ó sì dínà mẹ́nìkan tó ti pé dídínà máa ń kọ́ yọ bà mí lọ́kàn ó dínà máa mi náà torí rẹ̀ yẹn máa tarẹ nìkan sẹ́yìn àkókò yẹn gbọ́dọ̀ máa kíyèsí wà rẹ̀ yẹn gbọ́dọ̀ máa kíyèsí ọ̀rọ̀ rẹ̀ ìgbà tó bá tún wá lọ jẹ́ pé wọ́n máa nítorí irú rẹ̀ pọ̀ nù gbèsè ayé wa ẹ̀rí pé ńgbà mi ẹlòmíì ọmọ sọ̀rọ̀ ti tẹ́tù gbọ́ yóò tún wá ó tún wá kánrin mọ́ tó bá ti fura mọ́ pé ń gbọ́ tó ń sọ nítorí pé ìyìn náà lọ sájẹ̀ ta ló lórí ikú tó wá gbé kinní síbí o subhanallah ìwọ ló mí ni o tó bá ní ta ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o Eh? ẹ bàbá ẹ káàárọ̀ ọ̀jàre wọ́n bèrè olórí nǹkan mi ni. <laughs> sọ̀rọ̀ pé ti ẹ ti dùn pé ẹ wàgbọ́ olórí ikú tá a fẹ́ pè lólórí ikú rẹ̀ ọ̀ ń gbọ́ dáàsọ fún tí wọn náà bá ṣèṣe ọ̀kan mi. ike kí lè àbí kí ni wọ́n gbé síbì kan ẹ bí àpólà táwọn gbé sáàrin ọ̀nà yìí ni wọ́n ló dá lórí ibú tó gbé bẹ́ẹ̀. a tẹ́ ẹ̀ bá kó fún kò ní dáa o táwa lọ lórí ibú tí ń bẹ ní àdúgbò yìí tó fi wá pé olórí ibú olórí ibú ọ̀dájú pólì rẹ̀ gbádùn nítorí pé níta bá yọ pin lójú àfihàn ojú ni bẹ́ẹ̀ bá ṣàlàyé kọ́ mọ̀ kíkẹ́yìn náà ẹ mọ̀rọ̀ irú rẹ̀ ó tún kọ́ntínú yìí torí tó wọn lọ sọ lẹ́yìn ní kóńkó fún ọ òun sì bu ọkọ lórí ibú kọ́dọ̀ ò lè rótó wọ́n á sọ pé lórí ibú ti ń gbé àgbègbè yìí tó fi wá jẹ pé ta ló lórí ibú èyí ti sọ̀rọ̀ ẹ̀ lọ́yìn kí ló dé tó fi pé wọn ń gbà wọn bí ọ wọn ò fi kíta ju ọ lẹ́nu kó fi máa mọ irú tó yẹ kó máa tò jáde lẹ́nu tọ́lẹ́ni tí wọ́n àtọ̀lẹ́ni tí wọ́n máa bá wí gbígbèsè ayé ti ṣe rí nù gbígbèsè ayé ti ṣe rí nù àwa láwa àgbà àwa láàgbà tó Ànábì sallallahu alaihi wasallam kọjá ẹrù aburú rò ìyàwó rẹ̀ o. torí ẹni wà dáná bí sallallahu alaihi wasallam tó wá ń sọ fún wọn pé من يعذرني في رجل بلغني أذاه في أهلي tálẹ́ni náà yàtọ̀ sẹ́mi tálẹ́ni náà tó yàtọ̀ sẹ́mi tó lè gbà wá wí ẹnìkan tó yẹ kó sọ àìdá nípa ìyàwó mi kò sí yẹn kí ta lẹ́nu tó lẹ ẹ́skíùsì ẹnìkan lẹ́sọ̀ yìí pé à bóyá àwọn náà bóyá àwọn náà à kò sẹ́ni náà tó lè gbà wáwí ẹnìkan tó sọ aburú nípa àyàwó mi ìsí ẹni náà tó lè bá mi gbà wáwí ẹnìkan tó sọ aburú nípa àyàwó mi kẹlẹ́ ni wọ́n sọ ẹnu má máa ran má máa gbé ẹnu rẹ lọ bá ti ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin kan àti lójú rí ẹnu adákẹ́ gbójú rí ẹnu adákẹ́ láwùjọ wa tó bá jẹ́ pé àwọn èèyàn bá lákàtì ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ó ti lù ìbílẹ ọkọ wọn kàn lè lọ bọkọ ìyàwó kan sọ fún pé ah, bàbá alágbájá ẹ má máa fi gbogbo gbà bọ́ọ̀lì o lánàá ẹni tó wá sọ ìyàwó yín kalẹ̀ wọn á ti lé bí kọ̀dá ọ̀rẹ́ yín baba Lukman lọ wá sọ ìyàwó yín wá dúlé ah tó bá jẹ́ Yorùbá lẹ́bùn kọ́ ọ̀pàdé rẹ̀ tó ń bọ̀ wálé ó sì ní mọ́tò tó bá ní ọ̀wọ́lé ní Yorùbá lẹ́bùn ni o bẹ́ẹ̀ sì Islamic lẹ́bùn o mo rò pé yé wa sẹ́mi pé Yorùbá lẹ́bùn kò tí ì tẹ́lọ̀ ẹ̀ bàbá ni tó sì yẹ kí irú ìyá dúkú kọ́ máa bá àbí kí ya ìyàwó rẹ kọ́ máa bá bàbá Lukman wọ̀ tí ìbá ti tóbi kan wọ́n ti jọ ń bọ̀ tọ̀gbọ́n ti ọlọ́gbẹ́ lọ́kàn rẹ̀ ha ilé tí ìyàwó yẹn ti jáde lánàá ọ̀dà kí nǹkan ti ẹ àwọn obìnrin ẹ ta ló máa nù wọn tó fi lórí ìyá alágbájá ti ń bẹ́ńbẹ́ o. pé ọkọ rẹ̀ ti ẹ ti dá méjì lé ọkọ tiẹ̀ fún wọn máa ń sọ̀rọ̀ rẹ̀ ọkọ mọ́ láwùjọ yorùbá yìí olórí burúkú ọkùnrin kan bá ń gbádùúgbò tọ́jú ọ̀pá lè wọ́n lè pe kókó kókó obìnrin kan ládùúgbò yìí tí ò tí ì bá ọmọ ah! a tó o mí ni pé eh, eh, ah, ẹ ẹ kálukọ yẹlé rẹ wo ẹ pé mùsùlùmí ti sàn. ìrì ká máa sọ nítorí wo tó wàhálà ni o ká máa bá a dáàrí aburú ni o wàlá ò lè lé obìnrin mi lè ọkọ ó kéré jù ọkùnrin ọmọ fojú ó ń wòyàwó rẹ jùlọ tó náà bá dání tí èsì wájú yọkàn kùn lé nítorí sọ fún yìí torí ẹ ọdọwọ wa wàlláhi máa alimtu ala ahli illa khayra anabi ni ẹ anabi ni mo fọlọ́wọ́n bá kúra èmi ọmọ nǹkan kan nípa ìyàwó mi àti dáadáa ìyàwó mi tó ń zina o bẹ́ẹ̀ ni alqabidatu bil qabidin àwọn obìnrin tọ́jọ́ ti ta ní ọmọ ẹjọ́ kan wọn àwọn ọkùnrin tọ́jọ́ ti ẹni tó sì mọ́ làmẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìyàwó rẹ̀ olójó ń zìnà. ní ìsìn akramakallah wọ́n jẹ́ bàbá ń zìnà olójú kò mú ọ lọ kò lè má ṣe zìnà sọ ma sọ fún ọ pé ìyàwó rẹ̀ náà ṣe zìnà tó yóò dùn ọ lọ títí náà òní dùn lọ títí ọmọ ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n jáde rẹ̀ lọ́nìí after all wọ́n ti ń tọ́fẹ́ tí wọ́n fi yòókù lẹ̀ bá gẹ́gẹ́ aláìlérò kan ni ẹ̀ wọ́n lọ́sẹ̀ lẹ́lu kan tó irú ọ̀rọ̀ yìí náà la sọ ń jọ yẹn ẹnìkan á lọ́sẹ̀ lẹ́lu kan ike ọkùnrin kan wọlé aṣẹ́wó immediately bó ti fẹ́ step in ìyàwó rẹ̀ step out ọ̀rẹ́ tí wọ́n á jọ ń lọ ó wá sọ pé ìyá alágbèjà mà nù ha ló wá ní ha báwo wọ́n jáde rẹ̀ lọ́nu la ilaha illallah ah amwatun ghayru ahya àwọn òkú tí èsì àlàyé àwọn ọlọ́mọ sì wá bẹ̀ torí de eléyìí báyìí téèyàn bá jọ́pùn à téèyàn bá da òróró ẹlẹ́dẹ̀ sí lórí yọkàn máa fi parí náà nítorí pò láti pìlẹ̀ náà kọ́ ọ̀gùn ni. akọrọmọkànlá iwe èso ń na èso ń na rárá kódà dìnnà òsínú ọ̀rọ̀ rẹ̀ ó wa ṣẹlẹ̀ ike wọn káyàwó rẹ̀ kó ṣe ó ti dájú èèyàn kìíní ló rí èèyàn kejì ló rí èèyàn la ìwé sì tó ń dìnnà àmọ́ fẹ́ràn ìyàwó yẹn àti bí ẹ̀mí kí ló sì ẹ̀yin ẹ̀ dáhùn ẹ̀yin sì tó ń dìnnà kí lẹ́sì ọ̀kárì jàre àbí ọ̀kárì lọ́gbà yàrá rẹ̀ kọ́ lọ dókò rẹ̀ jàre kí lẹ́yìn kí lẹ́sì ọ̀parí nìyẹn back to sender lópin ìgbà tó yẹ pé ẹ̀yin èso ń dìnnà yóò rùn sí yín bàjẹ́ yìí kò sí mọ́ kò ní dá abóge náà tó bá dì mọ́ ọba pẹ́ kó tó yọ ọ má má gbanójú ẹ kí ni sì yín bá wọn torí gbẹ̀yìn ẹsẹ̀ oníṣìnà kódà kẹ́ ẹ mọ́ sí mẹ́ ó fi lọ́kulọ̀ lọ mí tẹ́bá tó ahmed nǹkan anabi muhammed sallallahu alayhi wa sallam onílà yaqulu al-jannata man kana dayuta dayut kò ní wà lìjànà ah, àwọn sọ̀hábà náà gbọ́rú tẹminọ́lọ́jì yẹn rí o wọ́n yà bá wa béèrè wọ́n ní wọ́n mẹ́ni dayut ya rasulullah dání dayut tí ò ní wà lìjànà onímọ̀ rọ́ọ̀ fi ahlihi zina wa sakata alayhi ẹni torí pé ìyàwó ń ṣe zina hmm, ó sì gbẹnu lọ ànábì ní kò ní wà lùdà lọ. ok láì jí mẹ̀sìn ẹ sọ pé kò ní bá yín gbé má torí pé ó ṣe kí ni ó ṣe zina báwo wá ní tẹ́ bá mẹ̀sìn ṣé bàbá kan lè bá ó lè bá rí sọ rí sọ rí wíìnì nítorí pé kí ni ẹ̀yin sọ ń zina. àwọn ń sì nẹ́gbọ́n alára wọ́n èké fi ó ń sì ọkùnrin tí ń ṣe dynamic tó ti ní permanent customer nídìí ìdìnnà yẹn tí ó ti fẹ́ yàwó tó bá kan bá yàwó pé mú ẹ ṣe èrò fún ọmọ wa láíláí kọ́dà kan tó kawó lé oní ọmọ pé ah, ọfẹ́ deceive mi pé wọ́n ń kọ́ deceive bus stop gan ni wọ́n bí ọ kò síbi tó ń gbé òun kàn fi ọkọ sẹ́ni a'udhu billah. Ànábì ní èmi ọmọ aburú pẹ̀lú ìyàwó mi o sẹ́rí dáràjà tó ga dìdì ni téèyàn ò lè gbẹ̀rí ìyàwó rẹ̀ jẹ́ èèyàn mélòó nínú yín nìsí ló lè gbẹ̀rí ìyàwó rẹ̀ jẹ́ ọ̀dájú nítorí pé àwọn ìyàwó jẹ́ fẹ́ náà wọ́n á máa gbọ́n mọ́ àwọn ọkùnrin ni obìnrin tó yẹ pé ọkàn fẹ́ sọ yìí pé búrẹ́dì tó ń tà fún ẹ búrẹ́dì two hundred ní ìdè tó ní one fifty ẹ̀fì fifty naira fún yóò sì ti gan mọ́ gbogbo à ìbò ẹ̀ nílá ẹ̀ mú fifty naira wá sẹ́rù eléyìí ọ̀nà ọ̀ wá lọ gbà gbọ́ ìgbéyàwó rẹ̀ ń tó ń jẹ báwọn kọ́sọ́mà ṣe ń bọ̀ ló ti mú jó à ah, báàrí ká rẹ̀ ò ẹ̀ báàrí à ah, sẹ́rù àwọn eléyìí ẹ̀ lọ́sọ̀ọ́. irú àwọn eléyìí lọ́wọ́ àlọ́ òbílífù jọ ọ̀dà tàbí ìyàwó ẹ̀ tó ṣe pé bẹ́ẹ̀ bá ti wọlé lálẹ́ ọgbà pé ń táàtì náà kí ló ń tà ó kí ló kàn ẹ́ ẹ wàláhì mùsùlùmí lọ́tù sírò àwọn eléyìí lẹ́gbàgbọ́ àwọn èmi mo ìyàwó mi ti ọ pé òpònú dèdè òpònú kiri dèdè dị. òwò bá àwọn èèyàn míì lọ nígbà wọn bá mú un lọ tẹsẹ̀ torí ìgbà náà ló tó gbọ́n nínú àwọn ilé ìlàgbà wọn ti ẹ lọkàn nílùú kan ọkọ yẹn ló rìpọ́tù fún yẹn ó ní gbogbo ìgbà tó ń bá ti darí délé lálẹ́ lẹ́yìn sọlá ti làṣà òun ìpẹ́ lòdì tẹ̀sí ma kọkùnrin tí ìbá ti pẹ́ lòdì ó nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ni torí ẹ̀ ló ti jẹ́ pé ní ẹjọ́ táwọn obìnrin máa fi sùn ni pé wọ́n ń pẹ́ lòdì wọ́n ìpẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn àpò ìwọ náà kí èsì wa rẹ kí lọ́ọ́ máa ṣe tẹ́lẹ̀ tó wo ló gbé wọ̀ tòǹtì kéńgbà mi ni ọkùnrin náà ti ń wáyàwó mi ni o ní ṣe ń o a sọ pé kò ní ìdìbò ọmọ apẹ́ lóde o fẹ́ fẹ́ ọ ṣe ti kọ́ ọmọ lóde fẹ́ fẹ́ ọ ọgbà ọgbà bà lọ pé kí máa

tó bá sì jáde ńlẹ́ láago méje aago márùn rọ̀lẹ́ wọn tó padà dé láti sùkúù ok gbogbo jáàtì jáàtì jáàtì tẹ ẹfẹnu já kò tó ẹtú fẹ́ fọwọ́ ṣe kí ni tíktak tíktak tíktak pẹ̀lú tẹlifóònù eléyìí náà ó nígbà mi yóò ṣe wọ aago mẹ́wàá aago mọ́kànlá tọmọ iná rọjòlá mọtẹhẹmù bẹẹ dẹẹlì kẹmọtẹzẹwìj ọkùnrin sáńfẹsùn kan náà ti níyàwó sẹ́rù eléyìí lọ́gbẹ̀rì rẹ̀ jẹ́ náà tọ́ọ̀bá jẹ́rìí irú wọn ó ti tọ́gò obìnrin tó ń lè gbẹ̀rì rẹ̀ jẹ́ pàápàá pẹ̀lú àǹsẹ̀ ti yẹ̀yẹ́ yìí nísìn àti táàtì òsè táàtì yẹ̀yẹ́ yìí obìnrin tó ń gbẹ̀rì rẹ̀ jẹ́ wàhálà yóò fojú ààrẹ obìnrin tó yẹ kó mú fóònù lọ oníṣàwò fóònù á ah, kí ló fẹ́ gba fóònù mi sí à ah, èmi ọkọ rẹ nì ó yẹ kí wọn àìsàtù láti mọ ní kí ọ̀tá ló ń pè é sẹ́yìn lè tú fóònù ìyàwó yìí bọ́yẹ tú lẹ́yìn rẹ̀ yálòmí bá ti lè tú lójú ìyàwó tí ẹ bá ìyàwó ọ̀ràn rí ni tẹ wá mí ní kó ń sekúse lólúwa rẹ tẹ kọkùnrin mólúwa rẹ lórí ni irú àwọn eléyìí lọ́jẹ̀ rí lédè kúkúrú bàbá tíyàwó rẹ̀ ń ṣáàtì ẹ̀ mẹ́tọ́ padà tẹ̀lé ní ìjọ kan tẹ̀mọ̀ pé ọlọ́run aláàánú ni gbogbo ń tẹ̀ bá ń ṣe láyé ẹ máa retí jọ́dá tìrì yẹn ọba tì ọkùnrin yẹn ní tẹlifóònù tí máa dàbí pàǹdà tí wọ́n fi chaati ńlò ńlò tiẹ̀ ó fi hàn mí ó wá níjọ́ yẹn gbàtọ́ lọ́wọ́ bó tu àtìrí ìyàwó òun náà bá pẹ́ lóde tó ten àbí after ten òun sá wọlé òun bá bá pé ìyàwó ti sùn lọ́ọ́ ó sì fi fóònù lẹ̀ wọ́n ní sábà ti chaati náà máa parẹ́ ni ọlọ́run wa ní kọ́ rántí tọjọ́ yìí kọ́ tó rún fi gbé lọ wọ alhamdulillah wọ́n á bá bẹ́ẹ̀ i love you more than you are my kinikan you are my kinikan irú àwọn bèbí rondórondó tí wọ́n máa yà sínú fóònù lẹ́yìn dáàmú wọ́n tún láwọn bèbí kan wọ́n lẹ́nu kan tó bá sẹnu báyìí ó túmọ̀ sí báyìí tó bá tún sẹnu báyìí ó wá gbé dọ́kù rẹ̀ ó gbé fún un. Ah. arákùnrin bá ní mùsùlùmí bá tù kò yí o ó ní oní pretend àmọ́ òun kọ́kọ́ download gbogbo mẹ́sẹ̀gì yẹn òun ti gbé sórí fóònù tòun gbogbo ìtọ́jú ọ̀rọ̀ tọkọ ó ní òun ọ̀parí gbàtó di ibi tó one obìnrin yẹn bá tají the first thing tó kọ́ ṣe ni kó lọ mú fóònù ó delete gbogbo àwọn mẹ́sẹ̀gì gbà tó delete mẹ́sẹ̀gì òun sá ń fojú kan wò bí gbà tó ń sùn tó ó bá wá sùn sẹ́gbẹ̀ẹ́ òun mùnáfìkà ó dì mọ́ òun òun sá ń ṣèṣe pé ó dì má rọ́ dì má rọ́ èmi kọ́ lọ́sàn jẹ at the end of the day nígbà tí ilẹ̀ wa mọ wọ́n á sọ pé ṣé ah, alágbájá. tí wọ́n bá ya bèbí tó ṣe báyìí àbí ètò ṣe báyìí kí ni tuma mi ò ma oko ni mi ìgbà tuma ó lè mi ò rírí kò android rẹ kò tèmi ti ń pé kìnnì kan kò sí wàhálà tí yóò àtúbà bá pè náà àwọn yóò máa ṣáàtì pété bèbí bá sọ ẹni báyìí kéde kéde túmọ̀ rẹ̀ wọ́n ní ah i love you nìyẹn wọ́n bá ti pé báyìí i need you nìyẹn wọ́n bá ti ah pé ooo àwọn òbí lẹ́ ó ní orí ó ti fẹ́ fò lọ ìyàwó tòun ló ti bí àwọn ọmọ fóun ní ń dárò nǹkan yìí wò lédè kúkúrú bàbá náà bá sojú abẹ́ ń kó pé. mẹsẹgì yìí bá ń kà á ńgbà tó ti ni ẹ isi ẹsẹ ọmọ èèyàn burúkú ni ó ṣètọ́n kíníkan. bọ́sà ti lọ gbẹ́dọ̀ nínú ẹ dákun obìnrin wo lẹ fẹ́ jẹ́rìí fún obìnrin wo gan kọ́lọ̀ ń dáhùn obìnrin ni èyí ti pé ẹ máa jẹ́rìí tọ́ máa rẹ sẹ́nu rẹ ọmọ lórí jẹ́rìí sẹ́kùn tó ń pàápàá pẹ̀lú fóònù pẹ̀lú fóònù wọ̀nyí báyìí ni lẹ́mu pé fóònù yìí gan àkóbá tó tó ọ̀fẹ́ sí tòótọ́ ní ìsìn tó bá tẹ eleven digit number yọ dọ́dọ̀ ẹnìkan àbí òní dọ́dọ̀ rẹ̀ yọ dọ́dọ̀ rẹ̀ ẹ̀yin mẹ́yẹ látàrí àwa náà ní fóònù àwa náà gbé fóònù ká tí ó jẹ́ kí ẹni tí ó jẹ́ ọkùnrin ọlọ́kùnrin ti ṣe ìgbéyàwó rẹ̀ rí àbí ọ̀sẹ̀ lẹ̀ rí táwọn náà pé tẹ́pẹ́ òkè tìkù kan ní pè lọ́nà tí a lò ó tó bó ṣe gbọ́ òun obìnrin pé hello pé ok number one yọ rẹ́gísítà rẹ̀ from time to time yọ ọmọ fi fóònù yọ lẹ́nu yọ ọmọ fi fóònù yọ lẹ́nu péréré péréré péréré ń báyà yóò tún gbé tí wọ́n bá lákèsí wọ́n ọmọ afọgbọ́n ti gbígbọ́ ta láì gbọ́ pé ta ló ń pè ọ yẹn tí bá bẹ́ẹ̀ ni àbí yẹ ẹ nìkan ló ń fi fóònù yọ mi lẹ bóòlù ti fún nọ́mbà yẹn èsì tó ń ná gẹ̀rẹ́ o wọ́n máa ṣe bí bàbá ṣùgbọ́mù báwo ló ṣe rí nọ́mbà yẹn ẹ ohun ọmọ bó ṣe jálù òun fíìmù yẹn mú àmì mo rò pé yé wa èsì tẹ́ máa ṣe bí nàgẹ̀rẹ́ mo rò pé ń yé yín torí pé ẹni tó ti gẹ́ẹ̀tì nọ́mbà rẹ̀ kò ní jẹ́ gbádùn láyé yìí má rọ́pọ̀lọpọ̀ omi ìbàjẹ́ ní sàn nínú ẹ̀jẹ̀ wọn lè ṣe sábàbí tóbìnrin ní òfin lóòzù lé ọkọ̀ ẹ mọ tóbìnrin mi bá nu sẹ́ẹ̀tì rẹ ni ẹ mọ tó bá nu sẹ́ẹ̀tì rẹ ni wípé i'm very grateful for what you did to me yesterday it was so lovely i really love you wàláì kankan ò sì ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtẹnìkankan wọ́n ti sẹ́ndì message irú bí bàbá yìí ṣe wá pọ̀ mú fóònù ìyàwó òun ẹ̀yin wá múlù rẹ̀ bá rú ẹ̀ kí lẹ́sìn à orí yín ó ti dé sábà keje <laughs> wàláì wọ́n ti fi lóbìnrin mi kò lè ọkọ̀ bẹ́ẹ̀ tí o sì mẹ́ni kankan tí kankan pápọ̀ pẹ̀lẹ́ nìkan kọ́dà ń gbà mí ọ̀rẹ́bìnrin ní mọ fẹ́ni tí ọba tí wọ́n jẹ́ pé kí wọ́n sẹ́ńdì rẹ̀ ru mẹ́sẹ̀jì yẹn lọ́nà tó ṣe pé tí wọ́n bá wá di nọ́mbà tó sẹ́ndì ẹ̀ sẹ́mi pé wọn ò tí ì dìvẹ́lọ́pù fóònù débi pé o lè sẹ́ndì mẹ́sẹ́jì tó gbé nọ́mbà pamọ́ lọ́nà tó máa ń tírèsì ẹni tó sẹ́ndì mẹ́sẹ́jì yẹn wọ́n padà rí kọkùnrin lọ dáhùn ọkùnrin ó ti sọ pé yẹ́ẹ̀s ní tí ń wá iná ni mo rí torí ẹ̀ ló ti jẹ́ pé wàláì tó bá ṣe ṣe tó yẹ pé àwọn obìnrin wọ́n sọ̀rọ̀ afúnfóònù yìí tó bá ọba ti dáa jù ṣùgbọ́n àwọn obìnrin wọn ní akọ́ ní kíní kan ní jẹ́ níjọ́ tí ń bọ̀ wálé ayé three over four rẹ̀ ọ̀dọ̀ wọn ló one over four lọ́wọ́ atọ́dọ̀ ọkùnrin ní tí ń pè ní kíní obìnrin máa ń lo agidi tí ó sì wúlò ń òun náà náà ni àbí òye wa farangada tọfẹ bí àtẹ́lẹwọ́ làwọn náà máa wá ká àbí ẹjẹ tiẹ̀ ni tó yọ máa pé gbogbo ayé chaati òun náà ní chaati àchaati tí ó padà lé ọkọ náà nù ní ó padà lé ọkọ àbí kò kan tó fáwọn ọkùnrin ló kún o ọmọ ayé how are you ọkùnrin lọkọ lẹ́tà sí ọmọ àìmọ̀nà sàlámù alaykum hi subhanallah tí wọ́n bá rí irú rẹ̀ tọ́pàtẹ́ wọ́n fi àwọn ah, very good very good pọ̀ good very ni gbogbo orú nǹkan wàláhì àwọn obìnrin àfi kàn bẹ̀rù ọlọ láyé wa dá wa ní sọ yìí tí ó láti sọ pé mo gbà mi gbọ́ ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ obìnrin ọkọ wọn ń bẹ ńlé wọn ń ṣe dìnnà mọ́ wọn la amọ̀sibọ́sì ìtọ́kọ rẹ̀ ò sí gbogbo orú àwọn wáṣẹ́ òfìyàwó bì kan ìwọ́n lọ bì kan ọlọ́ni ọ̀sà àánú ẹ̀ nítorí pé ìwọ́n fìyàwó lẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ọmọ báyàwó ṣe ló fìyàwó lẹ̀ fún ọ sèṣèlú eléyìí lọ́sọ̀kọ́ ọgbẹ̀rí rẹ̀ jẹ́ àbẹ́ni tó ṣe é pé bọ́kọ́ ṣe ń jáde ńlé nísìsiyìí tilẹ̀kùn fálì bí àwọn tí ń sọ pé nínú ọmọ márùn yìí o méjì ń tiwọ́ ọkọ mẹ́ta ti bàbá aláàánú mi ni láti bàbá aláàánú rẹ̀ ó nígbà tí ìyá ń jẹ àwọn ṣiṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ òun ní ń fún àwọn lóúnjẹ táwọn ń jẹ so and nothing goes for nothing tòǹgbà tó ti jẹ́ pé ń fún àwọn lóúnjẹ òun náà bá ń ṣe kíni òun náà bá ń fún láàrò tírò àwọn tẹ́ gbàgbọ́ nù. tó torí ẹ̀ ló ti jẹ́ kókó lọ́wọ́ bọ́ dá kókó sànù wa. àbófinrin tó jẹ́ pé ẹnìkan ní ti ń wá tẹ́lẹ̀ kó tó wá di kọjá mọ́ ọ lọ́wọ́. ó wá dijọ́ kan àti wọ́n ti máa pera wọn pẹ̀lú ẹni tí ń wá tẹ́lẹ̀ o. ọwọ́ adijọ́ kan lọ́wọ́ agbé fóònù lọ́wọ́ fọkọ a ọkọ bá ń ké sálámẹ̀tì tán àní ẹ sálámẹ̀tì náà ọlọ́fẹ́ di agọ̀ àní ẹ sálámẹ̀tì náà ọkọ wa ní ta lẹ́ni náà ó ní ọ̀ ẹni tó mi a <laughs> ni. sẹ́rù eléyìí lọ́gbẹ̀rì rẹ̀ jẹ́ ọlọ́mọdé bàbá àwọn mọ̀nàfíkà tẹ́ kó gbójú olóhùn ti tọ́ ọlọ́hùn ti ok tó lé báyìí ọkọ̀ síjú ni lé ló ti síjú o ọbọ̀ sádùúgbò ló a àwọn yẹn sọ pé ẹlẹ́hàá mọ̀nù ẹlẹ́hàá mọ̀nù àti màtíńjẹ́lẹ́hàá àwọn tí gbọ́ Yorùbá débẹ̀ àmàtíńjẹ́lẹ́hàá wọ́n á sọ ẹlẹ́hàmọ́nù ẹlẹ́hàmọ́nù wọ́n bọ́kọ bá wà lé nìkan ní ma gbójú bọ́kọ bá ti lé ńkọ́ èèkò sẹ́rù ẹni tó gbẹ̀rì rẹ̀ jẹ́ ṣé ọgbẹ̀rì rẹ̀ jẹ́ ẹni tó gan mọ́lọ́kadà lẹ́yìn náà ẹ̀ dáhùn rẹ̀ jẹ́ ọlọ́mọdé ọlọ́mọdé agbẹ̀rì kẹ́rì jẹ́ tó gbogbo àwọn nǹkan sọ pé ìyàwó tèmi ò èmi ọ̀ tó lójú rẹ̀ sọmọ pé ńgbà tẹ̀yìn lẹ́yìn tẹ̀sán yìí nìyí lọ́wọ́ ọgbà tí àwọn yín bá wà pẹ̀lú yín tẹ̀yìn náà sì wà pẹ̀lú rẹ̀ ẹ lè má gbẹ̀rí wọn jẹ́ fa gbàdí tí àǹtí àwọn yín bá sọ fún un lọ sílé lọ́dọ̀ àwọn èèyàn òun náà lè gbẹ̀rí rẹ̀ jẹ́ náà lè gbẹ̀rí rẹ̀ jẹ́ o tò nítorí pé ń bẹ̀ yẹn wọ́n lè tú láti rẹ̀ ṣe ń jẹ́ ọ̀tọ̀ yàrá àwọn alábàágbé wa ó tún máa bójú wájú wọn á mo rò pé yé wa. Ah, tó ti lọ gbẹ̀rí rẹ̀ jẹ́ lọ́wọ́n pé àwọn bàbá rẹ̀ àtàwọn màmá rẹ̀ táwọn ń bá yí làwọn náà fẹ́ kọ́ máa wọ́n máa ti kíni kọ́ máa ti. torí délé anábì sallallahu alaihi wasallam ó ní wàlláhi ma alimtu ala ahli illa khayra walaqad zakaru rajulan ma alimtu alayhi illa khayra wọ́n sì ti dárúkọ ọkùnrin kan wọ́n lọ àtìyàwó mi wọ́n àwọn ọ̀rẹ́ yín àwọn tí sáré bá wọn náà sáré bọ̀ ìpè ọ̀rẹ́ mi lágbàdo ó lè ro aburú ro ìyàwó mi ọlọ́ọ̀ni ọ̀ jẹ́rìí bá sáà ẹ̀hẹ́n torí pé nìsín ìgbà tí wàá tọ́rẹ́ rẹ wọ́n kẹ̀tọ́ wúra wọn ni ìyàwó bá ń yín mú sí ọkọ rẹ̀ pé sùúti sùúti kọ́mọ́ndé lọ wọ́n láti máa tẹ̀lé lọ i love you ẹ́ you love who ìyẹn ni pọ́ọ̀lù ọkọ àìmọye irú ẹ̀ àìmọye ọ̀rẹ́ ọkọ náà ti ọmọ sọ pé irú ìyàwó rẹ̀ ọmú lọ́kì rẹ̀ ọ ẹ́ ṣé ó yẹ ká sọ̀rọ̀ ẹ́ níbẹ̀ ẹyẹ ká sọ̀rọ̀ ẹ débi pé òmúlọ́kìyà orí ẹ̀ dàrú ní sọ́ọ̀sọ́ ni àbọ̀jábọ̀ torí ẹ tí bá ti ń bọ sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ fún wọn náà ọkàn yóò ti bẹ̀rẹ̀ sí ní pé ẹ ṣe sáà ní kókó lẹ̀ yìí torí di eléyìí ibo lẹ tó wá wọ̀ láyé tí wọ́n fi fóònù lé abẹ́ bá tẹ́jì sí mu tọ́ ọ̀rẹ́ tí wọ́n máa sọ gbogbo rọ́bìṣì máa ń kó lẹ́sìn lè jẹ́rìí. àbí ọ̀rẹ́ tí àwọn náà sọ pé ah bàbá kudi o ah sani bàbá kudi náà ọ̀rẹ́ ni ọ náìsì kó ló ṣe kílẹ̀ ẹjọ́ máa wò wọ́n kọ́ padà sẹ́nu ẹ̀ tó bá tún sọ̀rọ̀ ẹ̀ ọ̀kàndínyọ̀ kèsì pé náà wà ah, ọ èèyàn dáadáa náà ni èèyàn dáadáa àti èèyàn bú rẹ sẹ́nu ìyàwó ló kí ló pa yín pọ̀ ó ti da tírọ́ọ̀fù fún kí ló ta yín pọ̀ tọ́ba ti sọ̀rọ̀ ìwọ̀n mọ̀ báyìí sọ bẹ́ẹ̀ sọ bá so ẹ̀rí para rẹ̀ ọba lẹ̀ ṣébi ìyá rẹ̀ ṣe ń sọnù lọ́dọ̀ bàbá rẹ̀ tó ń fi dòní iná abẹ́rẹ́ sí sẹ́ǹtì abúlútọ́ wà ní ọ̀rọ̀ ọkùnrin ọ̀gbọ́dọ̀ ròyìn ọkùnrin míì fọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin ò ti gbọ́dọ̀ ròyìn obìnrin míì fún ìyàwó rẹ̀ ilé ìfọyídà islam ẹ gbọ́dọ̀ ròyìn obìnrin míì níwájú ìyàwó yín gẹ́gẹ́ bí ìyàwó yín ò ti gbọ́dọ̀ ròyìn ọkùnrin míì níwájú sí yín ní máa da lérò yìí ẹjọ́ ọdún atáyé tiẹ̀ kọ̀ọ̀kan yín ẹ ìwọ ọkùnrin míì náà ò ti gbọ́n irú obìnrin tí wọ́n fẹ́ fẹ́ nìsín àbí òyìí ọ irú àwọn obìnrin tí a ọyẹ kí àwọ pamọ́ lẹ́nu sẹbi mo fẹ́ fẹ́ àwọn ní abẹyìn ẹ dákẹjẹ ń gbọrọ because irú obìnrin tí mo fẹ́ fẹ́ nìsín wọ dàbí bẹ́ẹ̀ mo kàtẹ ti fi ọ ni àti fẹni wọ yìí gbogbo ẹ ló ti kónú so ìjọba wa ń wọkùnrin máa dangrèdì ìyàwó rẹ ìyàwó ọgbọdọ fàyè gbà nítorí pé tọ́ọ̀ bá ti jámọ̀ nǹkan kan mọ́ lójú ọkọ rẹ kọ́pálẹ̀ rùmánì lọ́kọ̀ọ́ ti di aṣọ tó ti gbóni torí ẹ tẹ̀yìn àtìyàwó yín bá wà ẹ gbọ́dọ̀ kódà tẹ́ bá níyàwó méjì mẹ́ta ẹ gbọ́dọ̀ ròyìn ìyàwó kan níwájú ìyàwó kan o ọwọ́ kọ́ mọ oúnjẹ ẹsẹ ọlọ́wọ́ síbi ni tọ́ bá sọ ó jìyà rẹ̀ fúngbà pípẹ́ má sọ̀rọ̀ ẹnìkan kán dáadáa lójú ẹnìkan má sì bẹ ẹnìkan jẹ́ lójú ẹnìkan obìnrin kan ọ̀pọ̀ obìnrin kan ní bísínẹ́sì papọ̀. kọ́dà nu ọkàn rẹ̀ ńlá náà rẹ̀ ni tọ́wọ́ gbàgbèsè ayé oúnjẹ. so therefore o sọrọ sọ̀rọ̀ obìnrin kan dáadáa lójú ìyàwó rẹ̀ tó bá kọ́rọ̀ àwọn màmá rẹ̀ ni ọ̀rọ̀ àwọn àǹtí rẹ̀ ọ̀rọ̀ àwọn àbúrò rẹ̀ bìn ti fẹ́ má sọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lóbìnrin má sí àfi sọ ọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ̀ rẹ̀ rẹ̀ lọ́kùnrin yes bọ́yọ̀kọ rẹ fẹ́ yọ̀dọ̀ márùn tó paasi sọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ tọ́ tá a lẹni náà lónìí tó lè gbẹ̀rí ọ̀rẹ́ rẹ̀ jẹ́ wa ma kana yadkhulu ala ahli illa ma'i arákùnrin yóò kọ̀ wọlé lọ báwọn ìyàwó mi rí jọ́kán láì jẹ́ kó tẹ̀lé mi lẹ́yìn ẹ̀kọ́ ńlá tún nù à ń wọlé olé tóbìnrin wà láì jẹ́ pẹ̀lú bàbá lé aburú ni o ìní bẹ́ẹ̀bẹ́ ìní ò sí bẹ́ẹ̀ nítorí pé tá má sì ràn aburú mọ́ ò ní bọ́m̀bẹ̀ láéláé ẹ sì mọ kófìrín a ọ̀gá ni wọ́n nínú kádéjì ọ̀gá ni wọ́n nínú kádéjì tóbìnrin bá rí i pé ẹnìkan ti jọ̀rẹ̀ yín kò rí kò sún yín ni tó sì rí i pé ìmọ̀ràn tó bá ti dá yín ẹ máa gbọ́ even though lọ́pọ̀lọpọ̀ gbà kí é favour àwọn tó bá fẹ́ yà yín ya ọ̀rẹ́ o èdè nínú tó easy jù ní fóbìn nínú tó easy jù ní fóbìn èèyàn kàn máa sọ̀rọ̀ rẹ̀ dáadáa ẹ bàbá arábá ọkùnrin ni bàbá arábá ó ti ara mi lọ́dún ẹ lọ́kàn jẹ́ pọ̀rọ̀ bàbá arábá òfò kí ni bàbá arábá ti ń pè mí pé kí n pàdé òun lóun jẹ́ ẹ̀dùn yọ sọ yorùbá lẹ́kùn ní òǹtẹ́ẹ̀lì òǹtẹ́ẹ̀lì báwo ẹ dákun tẹ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ sẹ́ gbádùn mọ́ bàbá ara kíkọ́ ọkùnrin burúkú ni burúkú láti ọkùnrin dáti dáti èèyàn rádaràdà bàbá ara kò tún lè délé ìmọ̀láyé yọ dàrin yín pátápátá ni torí ẹ̀ yọtọ́lú yọtọ́lú ìwọ̀nba nílé olè o. yàwó yàwó kódà tí ìwà àtọ̀rẹ́ rẹ bá jáde mọ́tò lè wá gbé lọ táyà wá bàjẹ́ ọ̀rẹ́ rẹ wá gbàgbé kí inú lé ọ̀rẹ́ rẹ wà ń wá bí o ti gbé táyà òfin wá ní wọlé gba kí mọ́tò gba kí mọ́tò pé kí ló ṣe mo rò pé yé àmọ́ ìyàwó ńkọ́ à ṣé ọ̀rẹ́ yín gbà tẹ́ni kọ́ wá gba kí ilẹ̀ ẹ̀sán ẹ̀ gbọ́n tí ń ṣe ni ó ní i love you ẹ́ sọmọ pé àárín yín dàrú tontori obìnrin ọ̀rọ̀ ọ̀rọ̀ fún wọn bàjẹ́ gbogbo wọn ló lè tè o ẹ̀yà bí tí wọn bá fẹ́ lò gbogbo obìnrin ló lè tè kò sí pé lámọ́rọ́ ìmọ̀lá. gbogbo wọn general ni general general general level gbogbo wọn kátàkátà tó bá fẹ́ kó bọ ní ìsìn péré ni torí di eléyìí má wọlé lọ bóbìnrin olóbìnrin o láì jẹ́ pẹ̀lú ọkọ rẹ̀ anabi sallallahu alaihi wasallam ó láwọn nǹkan tó jẹ́ pé ó fi ń sẹrí lórí pé àìṣe zina. ntòlúnilẹ rẹ ó tún táwọn mùsùlùmí yòókù ní lọ lórí bá iṣẹ òṣèṣì lọ nítorí pé abánigbé mọmọ ọwọ ẹni kọ ọsẹ ni àmọ́ nítorí sùúrù ànábì sallallahu alaihi wasallam amúmára rẹ ìdépẹlẹ rẹ èrò dáadáa tí máa ń rò sọlọ àti gbígbàgbọ́ tó gbọ́ lọ́wọ́ bá gbọ́. òun lẹni tó pé jù níbi ká ṣe sùúrù àti níbi ká tàmúmára àti níbi ká ṣe ká ru dáadáa sí ọlọ́run ọba wa ẹlẹ́dàá ni ló ṣe sùúrù dìgbà tí wáhàyè tó dé ní òṣè sọ wípé kálukú ọmọ àtúkà àìsàn òṣè kankan ọkàn sọ̀rọ̀ tó sọ ni ìgbà tí wáhàyè wa tó sọ kalẹ̀ ojú ànábì ọkàn rẹ̀ balẹ̀. ipò anabi tún ga jù ọwọ́ ahàn bí ọlọ́run ẹlẹ́dàá ti ti anabi rẹ̀ fún àti bọ́lá wọn bá ti ti ní àmójútó lórí ọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tí wàhálì sọ̀kalẹ̀ pé ọ̀sẹ̀ zina anabi gbogbo àwọn ẹni tó ọkọ aláṣẹ pé kí gbogbo wọn kọ́ náà wọn ní ọgọ́gọ́rin ẹgbà ẹnu ẹnu dùn wárọ̀ ara ọ̀rọ̀rùn fara láti jìyà rẹ̀ ẹnu ló sàkóbá gbogbo ara ló ń jìyà rẹ̀ ọgọ́rin ẹgbẹ́ yìí máa ń ṣeré jàmá ọlọ́run ló mọ iye tí wọ́n ti ṣe lónìí tó fi lẹ́tọ̀ọ́ sọ́gọ́rin ẹgbàá àwọn àwọn òkú ibi tá a wà àwọn èlò tẹ̀rí à ó tún ní alhamdulillah à ọ̀ndàrán ẹ̀jọ̀ ọ̀dẹ̀jọ̀ gbèǹde sẹ́mi pé èyí ní sọ̀rọ̀ ní ti tọrọ ó sì ná aṣẹ́wó bàtà ọmọ ajá ó dúpẹ́ fọlọ́ èmi sọmọ ajá táwa lọ́mọ ajá gbogbo eléyìí ti ń pẹ́ lómi lọ́mọ àdìnnà nù. ọlọ́run sì ní tó ti mẹ́lẹ́rìí mẹ́rin wá jẹ ọgọ́rin ẹgbà ọ̀dà kí sànàbí tí òfin sọ pé ẹ àìmọ̀kan ló mú ọ bẹ́ẹ̀ ẹjẹ́ àfi wọn lẹ̀ káyé àfi wọn ọlọ́mọdé ẹ̀jẹ̀ gbà náà ẹ̀jẹ̀ gbà náà é kan. torí tó bá lẹ́nu méjì gbogbo nínà kan tẹ́ bá nà wọn kíkà mélòó láta méjì wọn nà wọn tí wọn tọ̀ wọn lára gbáà lọ́nà tó ti pé lọ́la tó bá fẹ́fẹ́ nu warọ́ yọ máa rántí ẹ̀yẹ́ o ti mọ jẹ́ńdé o ní o ti kú mẹ́ o sì tún yẹ kí n tó fẹ́ nu warọ́ fún mi ìsìláàmù ti dáa pọ̀ jù ó tún ní ẹ wọn kọ̀rọ̀ o. وليشهد عذابهما طائفة من المؤمنين لو تتاي أتا ليه تيكو كالي في أجو جمعة ẹ̀yin èèyàn má ti lọ lé o afẹ́bi sampo kan hàn yín abẹ́rẹ́ gẹ́tẹ̀ tó wọ́n ti dì wá mú bàbá ọbẹ̀rẹ̀ sí tó ń ta awí ìtàn wa la ọbẹ̀rẹ̀ sí tó sùn wa la gbókébókú ó kú fórí ara rẹ̀ torí kí lọ́ọ́ pa á òfin ọlọ subhanallah tó ẹnu rẹ kọ́ mọ́ pọ́ mọ́fẹ́nu wàrọ̀ yọ pọ́ kó fàálí gahad bẹ́ẹ̀ ni anabi sọ fún mu'adh ibn jabal tọ́ra abẹ́lẹ̀ wa inna lamu'akhadhuna bima natakallamu bihi tọ́lọ́ ń fìfì àjẹ wa lórí ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ ó ní ó ní ẹ̀ eh, ẹ̀ tẹ̀kẹ̀lẹ́tìkọ̀ ọ̀mù. Umm, ọ̀ọ́dà kan ọ̀ọ́dà kan tí nǹkan kan bẹ tí ó mú àwọn àti àwọn èèyàn sínú náà lọ́gbàgbà gba ojú wọn àbí gba ọkàn àyà wọn bí ìbá ṣe ń tẹnu wọn fà fún ọ ẹnu ni ó ti sábà bí àtiwọ náà jù tànàbì sallallahu alaihi wasallam sọ pé tó bá lè sọ ẹnu rẹ̀ fún mi tó sì tún lè sọ abẹ́ rẹ̀ wọn fọwọ́ sọ ìyá lè kàn fún lálùjẹ sọ ẹnu ẹ níbi sọkúsọ sọ ẹnu ẹ níbi ìwékòwé sọ ẹnu ẹ níbi ìmúkùmù sọ abẹ níbi ìṣekúṣe àbí òsè sọjà máa fi kéèyàn sẹ́yìn tó rẹ gbogbo ń dìnnà láyé ọkọkọ tú kẹ̀kẹ́ ojú rẹ lẹ tẹ bá ti yọ ìjánu kúrò lẹ́yìn tó yín abẹ yín ọmọ lé náà àfi tó bá yẹ pé àgùntàn bá kù yín jẹ tó bá ti sọ ojúlẹ̀ fún mímọ́ àwòwò kú o níjọ́ ò correspond sẹ́wọ̀n pé eh, control switch àyà náà lọ àwọn náà lọ control switch ó signal abẹ́lẹ̀ kan náà sábẹ́ bá lè tó bá yarí yóò lòun nígbà àfi kó fóònù ló ń jẹ. Ah, fóònù òṣèlè fún òṣèlè sí ẹyin dúgbò gbogbo ń tó wò yìí tó wà ní fóònù ló ń jẹ ọgbọ́dọ̀ fídì òní. èdè jíjìn náà fi máa ṣẹlẹ̀ kò wá sẹ́ni náà láàyè kódà kọjá káàpù tó bá ṣe zìnnà tán dídá lójú wọn máa ń dá kí gbogbo ńṣe ńṣe ńṣe ọmọ sánmi fílì yẹn wà fún ọ náà nítorí pé ńgbà tí ń ṣe bíi kó ṣe zìnnà kó ṣe zìnnà kó ṣe zìnnà yóò máa ṣe bí ìgbà tó ṣe pé wákàtí mẹ́wàá ló wọ́n ti ṣe. bàbá dojú sẹ́jú mẹ́wàá lọ gbogbo ara bá ti rọ̀ abẹ́rẹ́ nǹkan mẹ́wàá yọ mọ ọmọ tánu dìnnà ọ̀dá dìnnà ọ̀dá ojú ó sì ti rọ̀ àkọ́dá tẹ́lẹ̀ náà ìmánì tó sá lọ lára rẹ̀ ńgbà tó ń ṣe nìkan. nípa àná mi láyé ní sẹ́yìn kí ìnáyẹ́sìn ni wọ́n wọ́n mọ́ mi. olùsèsì náà ò lè sèsì náà kọ́yọ́ pé ńgbà tí sèsì náà ìmánì ti sẹ́kù pẹ̀lú ẹ̀ yẹtù sèsì náà lásán o ìyẹn ni pé ńgbà tó ń bá ń dáràn ìmánì ò ní bẹ pẹ̀lú rẹ̀ ìdínà tó ju ọ̀daràn fi ràn kókó ó ní wala yashrabu al-khamra sharibuha hina yashrabuha wa huwa mu'min ọ̀mùtí náà ní mutí

torí ẹ̀ jama ẹjẹ́ àkíyè sára o wọ́n ní wọ́n jẹ ẹgbà ẹnu kó bá wọn ni ibi táyé bá ń yí lọ láàmú bá wọn yí lọ ó léwu o níta máa ń sọ lèmi náà máa sọ ọ mà léwu o sẹ́mi pé yóò kó bá wọn títí dénú sáré ìgbà tí màlẹ́kà bá tẹ̀lé máa rọ́pò wọ́n máa dín nù wọ́n máa ń ha bẹ́ẹ̀ rọ́jò lẹ́lẹ́dẹ́ bọ́ọ̀rì kẹfíkọ̀ béèrè mẹ́ta náà nínú sáré wa kálólú ààrẹ tó gbáyé sí ẹ̀sìn wo ló gbáyé sí kálọkùnrin yìí tọ́lọ́run sí múmi ni ọ̀dàwọ̀n mùsùlùmí ọ̀dàwọ̀n àmọ́ mùnáfíkì àti káfí àwọn òní dàwọ̀n wọ́n ní ha ha sami'tu an-nasa yaquluna shay'an fa qultu nítorí wọ́n gbọ́ tára yẹn wílẹ̀ nínú àbá wọn wíyì. Ah ó léwu pé ní tí wọ́n ń wí ni màá bá wọn ó léwu a gbọ́dọ̀ kọ́ mà nípa ẹ̀sìn rẹ̀ yéésì pé bíi táyé bá ń yí lọ lọ́mọ bá wọn yí lọ gẹ́gẹ́ bí àṣà àwọn òpònú rárá anábì ní láti kúnú ẹ̀mà ẹ̀mẹ́sẹ̀ jẹ́ bíi táyé bá ń yí lọ láàmà bá wọn yí lọ bí tí wọ́n bá ti rere á wọn ti rere tí wọ́n bá ń ta ìdá àwọn náà bá wọn ta ìdá anábì rárá tí wọ́n bá ti rere ti rere tí wọ́n bá ń ta ìdá rere ní kẹ́yìn òsì rí ẹ̀jẹ̀ máa ẹnu ẹjẹ́ aṣọ ẹnu kó bá wọn kálukú jẹ gba ọgọ́rin ṣùgbọ́n abdullahi ibn ubay ibn zalul tọ́jẹ́ kó nǹkan òun ló borí rẹ̀ rú gbogbo ọ̀ràn yìí òun lọ́bẹ̀nu dá òun lọ́bẹ̀nu pébi rẹ̀ òun náà lọ́bẹ̀nu gbìn ànábì ọ̀mọ̀ náà wọn náà bàbá yìí kí ló dé tí ànábì bẹ̀rù rẹ̀ ọlọ́mọdé bẹ̀rù bẹ̀rù múnáfì tí ọwọ́ tàlẹ̀tàlẹ̀ ọ̀gbun náà ọlọ́mọdé kí á lóde sànàbí ọ̀nà wọn ni nítorí pé ẹ gbà ọ ìpẹ̀sẹ̀rẹ́ ni fáwọn ẹni tó dáràn ìpẹ̀sẹ̀rẹ́ ni fún wọn ìgbé ọ̀ràn wọn fúyẹ́ ni fún wọn yàtọ̀ tí olórí ikú kọlẹtọ sí kápẹsẹ rẹ kọlọpẹ rí báwọn ìyẹn náà ní kí èèyàn gbọ́dọ̀ má kàn sí wa wára kọ má sí gbónára. pẹ̀lú olóyè kan kọ́kọ́ náà bónú òsè nínà olódàálẹ̀. ẹ ṣe dìrìn téèyàn bá ti nífarabalẹ̀ oríire ò lè pé wọn láwọn ẹni tí wọn nà wọn fi ṣe kí ni wọn fi pẹ̀sẹ̀ tiwọn rẹ ni lọ́dọ̀ abẹ́ni tí wọ́n nà ọ̀ràn tiẹ̀ kọjá parẹ́. ok sẹ́ni kọ́ dara ńlá lò ẹ̀yin nà torí báwa lè sọ pé náà eight hundred lọ ẹ̀kọ́ nù bó bá dé eight hundred tẹ́sẹ̀ rẹ̀ ọba parẹ́ sẹ́ni pé nu kí o dùn tọ́ nígbà tó ti jẹ́ pé ọlọ́run ti ṣe àdéhùn ìyá ńlá níjọ́ ìyá ńlá tí wọ́n sọ pé yọ jẹun ó ti tó wọ́n ní tí àrùn ńlá bá gbé ní sálẹ̀ ńkọ́ kéékèèké ó gorí ẹni ní tí ń retí rẹ̀ ti gbogbo eléyìí lọ. wọ́n ní báyà sábàbí tí wọn ò fi ná ó ní pé ń tètè pé àwọn kan ní máa ń sọ àwa náà máa ń gbọ́ ni àwọn máa ń wí pé a máa gbọ́ pé ọkẹ́ a gbọ́ pé wọ́n wí pé tọmọ pé ń sọ pé agbárí tó lò wọ́n sì sọ pé laysat hikayatul kufri kufra ẹni tó bá sọ ọ̀rọ̀ tẹ́nìkan sọ tó sọ tó fi di kèfèrí tó o bá ti sọ fáwọn apẹ́ tó sọ ní tó fi di kèfèrí ìwọ ò di kèfèrí olùkọ́ ẹgbẹ́ tẹ̀ ẹ̀hẹ́n ní ìsìn ọlọ́run sọ fún akpé fìrà ọ̀nà sọ pé wa qala ana rabbukumul a'la àwọn wá ń sàlàyé àlùkùránì pé fìrà ọ̀nà sọ pé èmi o yẹn kó òun fìrà ọ̀nà o àbí òye wa olólùwà yín tọ́ga jù ẹ̀yin wá sọ ní fìrà ọ̀nà sọ ẹ̀ ń sàlàyé tọ́lọ̀ ẹ di àmọ́rọ̀ ń sọ fìràwọn náà di kíni ọ̀sọ̀ di káàpù. tọ́ lọ́nà mi wọ́n sọ pé laysa naqlul kufri kufra ríròyìn ọ̀rọ̀ tẹ́nìkan sọ tó fi di kèfèrí kọ́ sọ ní di kèfèrí. tọ́ tọ́ arákùnrin yìí wọ́n ní ìdí tí wọn fi nàánú torí pé kò sọ pé mi sọ kò sọ lóhùn rẹ̀ rí pé. àìsà ti zìnà àmọ́ gbọ́ pé àìsà ti zìnà wọ́n mọ̀ láwọn rí tó ti zìnà àyàfi tó bá ti àlè kọ́rọ̀ ẹnìkan wá bá a ní ìsìn ọgbọ́n pé mo ti pé ara sọ nípa ara nǹkan ó ti tó kálẹ̀ ni tó kẹran jẹ́ nù èmi ni máa parọ́ díẹ̀ pẹ́pọ̀ kí o bá lẹ́kùn nù wọ́n kọ́ rọ́ọ̀nù ọmọ bọ́mọ bá kọ́ ń ṣàìdá ẹ̀rí kò tọ́ rẹ̀ ọmọ kílíà náà alọ́kọ́ ọmọ létí èmi mọ́ bá àwọn bàbá bàbá ọmọ tó máa fomi díẹ̀ díẹ̀ ìyẹn ni pé díẹ̀ díẹ̀ wọ́n kọ́ rọ́ọ̀nù lọ́mọ náà bá dókùrọ̀. akramakumullah ní ìgbà tí ó ti wá ṣẹlẹ̀ wípé èèyàn bá dáràn tó bá ti sọ fóun ló ń ṣe wọn èyí kíkọ mẹlẹrì wa torí ẹ lófin ṣẹlẹ àti sọ pé al-iqraru sayyidul adilla èmi mo ṣe jíjẹ́wọ́ pé mi mo ṣe ń lọ gá gbogbo ẹ wọn èyí sọ pé kọ lọ mẹlẹrì wa ẹni tó bá jẹ́wọ́ bẹ́ẹ̀ mo ṣe zina ó ti di dandan o amòfin ọlọ́run ṣẹ lórí ẹ̀ àbí kó sì jẹ́ pé bẹ́yìnà ẹlẹ́rìí mẹ́rin wọ́n jẹ́rìí lórí páwọn rí lórí pé ń ṣe zìnà lọ́wọ́ èsì kọ́ fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ èsì kó ti parí ẹ̀ àbá lórí ẹ̀ ẹ gbọ́dọ̀ kíyèsí o àbá lórí ẹ̀ pé ń ṣe zìnà lọ́wọ́ tọ́hún lọ́wọ́ àlókè ni àbófin lọ́wọ́ àlókè ọ̀rọ̀ yẹn ò gbọ́dọ̀ yí padà bẹ́ẹ̀ ni kò máa sọ kófin lọ́wọ́ àlókè ẹ jẹ gbaa! nígbà táwọn yòókù bá gbọ́ pé ìsàlẹ̀ lómi wà. quote-ant ní tí mítìn kẹsì máa ń tẹ̀sọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ láti kálù torí pé Islam fẹ́ sọ wọ́n fẹ́ sọ iyì àwọn mùsùlùmí sọ nínú kọ́ pé èèyàn sọ pé mi mo ṣe àbí kó sì jẹ́ pé rí àwọn ẹlẹ́rìí mẹ́rin ẹ wá rí sọ̀rọ̀ kò sẹ́nìkan tí wọ́n mú rí kó ṣe sìnà tí wọ́n á fi ya rẹ̀ jẹ́ látàrí pẹ́lẹ́rì lórí ọ̀sẹ̀lẹ̀ gbogbo àwọn ẹjẹ́ gbọ́ pé wọ́n sọ lóko pa àbí wọ́n nà lẹ́gbàá látàrí pé wọ́n ṣe sìnà àwọn lọ́wọ́ aṣọ fúnra wọn àbí kó ti jẹ́ pé ẹnìkan lọ sọ pé mo ṣe sìnà pẹ̀lẹ́ nìkan wọ́n yẹ dá sìnà jù òun sọ fún òun ṣe zìnà pẹ̀lú ẹnì tọ́ sẹ́wọ̀n pé òun tó ti sọ fún òun ṣe zìnà òfin kan ti mú yóò jìyà rẹ̀ ó wá sọ pé pẹ̀lú ẹnìkan ipò wo lọ́wọ́ ó tún fẹ́ sùn kan ẹlòmíì kó náà ṣe zìnà pẹ̀lú òun bákan méjì ni sábàtọ́dọ̀ ń tì ó lè sọ pé bẹ́ẹ̀ ni àwọn jọ ṣe zìnà ni àbíkọ́ sọ pé mi bò ń bẹ̀ ọ̀parọ́ mọ́ mi ni ṣé àwọn pé ń bò ń bẹ̀ ọ̀parọ́ mọ́ mi ni. yóò ya zina tó lò ń ṣe yóò tún ya ìrọ̀tọ̀ pamọ́ ẹ̀ fún ìdá zina ṣe o àmọ́ náà ló fi jẹ́ pé ẹ̀yẹ wòwò subhanallah islam ti dà gbogbo àwọn tó múra ra wa alùpàmìdí ìyàwó obìnrin máàrí ọkùnrin ni wọ́n múra wa zina ẹ fà wọ́n kí ni ọ anabi anabi yara ó tún wá bá báyìí anabi àwọn ṣe zina anabi tún tún anabi tún yara tún wá lẹ́yìn anabi tún yara nígbà tó wá di pé ti bẹ́ẹ̀ anabi ti dàrú rí olórí òun òun gbádùn á zina pé o kí abẹ́ rẹ̀ bọ́nú abẹ́ tiẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ọ̀yẹ̀ ma arákùnrin yìí ń sọ pé zina ni anikitaha anikitaha ó kí kóbìnrin ó ní bẹ́ẹ̀ bí léèrè kóbìnrin wo lẹ́jọ́ ṣe zina òun ṣe zina kọsọ pé zina torí rẹ̀ wọ́n yẹn tún lọ wá bá ṣe lọ mú náà táwọn máa dájọ́ ńgbà tó dá kó ẹ límítì ẹ lórí ẹ lórí ẹni tí ọlọ́run bá bò láti rí kò ní ìdí kó tó àṣírí ara rẹ̀ àmọ́ o yóò tún wá mọ̀ pé yawm al-qiyamah wọ́n máa bẹ tahta al-mashi'a lábẹ́ bọ́lọ̀ ń bá ti fẹ́ tọ́ọ̀bù afẹ́fẹ́ lábẹ́ bọ́lọ̀ ti fẹ́ kó tètè wá wá kọ́nà kílíà látàyè torí kàfàrà ní tọ́ba ti dìyà ní ìfẹsẹ̀ ẹ̀sìn yá tètè wá di ààrẹ bí bá náà ní kó kúkú kú bí bá náà ní para wàhálà àmọ́ ẹni tí wọ́n fẹ́ fààyàn ni pé ọkùnrin wọn ò ní kó lọ ọmọbìnrin tó bá ṣe wa èyí tó jóbìnrin wọn ò ní kó lọ ọmọkùnrin tó bá ṣe zìnà wa bọ́dọ̀ bóyá yín ayáfẹ́ nìkan. bàbá kan ni òun wá pẹ̀lú ọmọ rẹ̀ wá ní wàhálà e ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó ilé ọ wá pẹ̀lú ọmọ rẹ̀ àtọkùnrin kan ó mi ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó ilé ọmọ òun yìí ọwọ́ abáyàwó rẹ̀ ṣe bàbá náà ó ti fẹnu dára bọ̀ ó ní ọmọ òun bá ìyàwó ilé ọmọ bá ń bọ́ bàbá ti kọ́kọ́ dára ni àmọ́ ọmọ bàbá rẹ̀ rán mo wá béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ pé kí la lè ṣe sọ̀rọ̀ ọmọ òun tó ti zì náà yìí ó ní wọ́n lòun ó fi ọgọ́rùn-ún kínní kankan rà fún mi ní bágùtà ni lòun ó fi ra ọmọ òun padà òun ti wá san òun á fẹ́ lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ àṣìlá ni kí ọ̀ràn yìí ànábì sọ̀rọ̀ àṣìlá sọ pé àwọn rà fún mi yẹn wọ́n dà padà fún un ṣùgbọ́n àkọ́kọ́ ṣe tí ọ̀pọ̀ obìnrin ṣe kò níyàwó rí zina nù àmọ́ zina ti ọmọgekùnrin tí wọ́n níyàwó rí ní ẹgbọgọ́rùn wọ́tẹ̀gírí ibò ayámi gbé pamọ́ fọdún kan tún sí kan gbogbo tó wọn wọn gbọdọ̀gbọ́ ẹ̀dá múngùnú mà lẹ́bàá àwọn boko haram tọ́ torí de eléyìí àmọ́ ẹ wá gbọ́ o sẹ́mi tó bàbá yẹn sọ pé ọba ìyàwó eléyìí ṣe dìnnà bàbá ti fẹ̀sùn dìnnà kan ìyàwó ni tí ìyàwó bá gbà pé ìyà ẹ tọkànfẹ́ alihamudulilayi tí àwọn bá ní bọ́ ń bẹ̀ tá ló bá ta ni ṣe dìnnà ẹ̀ díẹ̀ gbọ́ bàbá yẹn ti fẹnu wa rọ́ọ̀fù bàbá dára anabi wa sọ pé wọ́n kodo yẹ ọkùnrin yìí ilẹ̀ mura àti hàdà fẹ̀yìn akọ̀rọ̀t fọ̀rọ̀dùmá yọba ti di afẹmẹdùmá ọ̀la wọ́n ọkùnrin yìí ọ̀kan náà sọ̀hábà mi tí a fẹ́ májúmá lọ sí ọ̀dọ̀ ìyàwó eléyìí lọ́ba pé lódodo wọ́n bò ń ṣe zìnà ajẹ́pẹ́ sọ lóko títí tó fi kú tọ́ ó sì jí lọ àgbọ́ kóbìnrin yẹn dìnnà onìkan lẹ́gbọ̀ pé wọ́n tún lọ wá obìnrin jájọ ṣe zìnà nítorí bọ́rọ̀ ṣe rìn tòbí Islam ti ṣe rí nù jàmá tọ́ ẹni tó bá ti lè jẹ́wọ́ kó ń ṣe nǹkan òun láfi àjẹ tó bá ti jẹ́ pé nǹkan òun yìí dáa sí àní béèrè ẹni tó bá ṣe o àní béèrè ẹni tó bá ṣe o tó bá ti jẹ́ pé lẹ́rìí ni. àwọn ẹlẹ́rìí yẹn ọ̀rọ̀ wọn kò gbọ́dọ̀ o ọ̀rọ̀ wọn kò gbọ́dọ̀ tà sí eré ìjẹba àwọn sá sọ̀rọ̀ oríṣiríṣi nípa àdín tánàbí sallallahu alaihi wasallam tí òfin na ibn tí òfin na Abdullahi ibn Ubay ibn Salul náà tuntun Kanabi fojú sùn nítorí ńgbà tánàbì sallallahu alaihi wasallam ńgbà kánà tọ́hàn pé múnafíkì ní sẹ́fọ́n ní kánàbì ọ̀pá tánàbì lòun nípa nítorí pé òun bẹ̀rù kan sọ pé inna muhammadan yaqtulu ashab pé muhammadu ń pa àwọn sàábì rẹ̀ sẹ́wọ̀n pé tí wọ́n máa sọnù ara sàábì náà wọ́n wò láì sì máa mọ̀ bá máa sọ bẹ́ẹ̀ ò sì pa sẹ́wọ̀n pọ́ máa onírà anábì sallallahu alaihi wasallam òun ọ̀rẹ́ nìkan tí máa gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu nínú àwọn àǹsọ́ọ̀rù yìí bí bó ṣe máa gbọ́rọ̀ sí bàbá òun lẹ́nu bó tilẹ̀ jẹ́ kíkọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu lọ sí ìdíkó náà dèmínà fìkì o. tẹ́bá ní ìjọba bá fẹ́ pa ẹlòmíì ní kọ́ pa sí èsè mi ń rò pé ẹ̀mí mi ò gbé kí n máa wọ ẹni tó pa ara o ń fẹ́ pọ̀ náà san o torí ẹ̀ gbogbo àtẹ́bá fẹ́ pọ̀ ẹ̀mí ní jẹ́ kẹ́ ẹ tẹ ẹ bá fẹ́ pa èmi ni ẹ jẹ́ ń pa tètè bá fẹ́ lómi ilẹ̀ bẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ kọ́ pa á èmi máa wò ràn ọ́ èmi máa wò fẹ́ntọ́ pa bàbá mi mi ń pa ọ̀nà àmọ́ bá tẹ̀mí ni mo bá bá yín pa ìgbà ni para mi subhanallah anabi ni da'ahu fa inni akhsha an yuqala inna muhammadan yaqtulu ashaba torí pé ẹ̀rù ń bà mí sílẹ̀ ẹ̀rù ń bà mí kọ́ mọ́tò pé muhammadu ń pa àwọn sàábì rẹ̀ torí lójú ayé sàábì lòun náà tọ́ ńgbà tí anábì ò ti pa mbẹ́ náà là anábì fi wò ó ń tọ́ kò sí wàhálà. ẹnìkan jẹ́ Azaza ọjẹ́ èèyàn ọ̀dọ́ Abubakar ní Siddiq radiyallahu anhu Abubakar ní bọ́ Abubakar ní gbé àwọn tirẹ̀ tí ẹ̀ ló tún á jù ó ṣe náà ní fún ní sọ ó ṣe ní ọlọ́run ló lè gbà wá lọ́wọ́ àwọn òbí ó ṣe náà ní. ẹnu rẹ̀ sáńtú jamajama àti ìjọ àtúbà wọn nà náà ní ẹgbàá yìí àbí òye wa baba wa òun náà máa torí baba náà àwọn náà fẹnu kó pàǹtí ẹ àwọn Hamna àwọn náà kí ló dé táwọn kwan fi ní kó wọn nà wọn wọn fi kọ wọn mọ́ni kó lè bá jẹ́ pẹ̀sẹ̀ rẹ fún wọn lọ́dọ̀ ọlọ. àmọ́ abdullahi ibn ubayi munafikun wọn fọ̀ sílẹ̀ torí wọn lẹ́tọ̀ọ́ sí kọ́ fọ̀ mọ́ wọn sí rẹ. nípa abubakar díẹ̀ wá yarí pin ó lóun ò tún gbọ́ bùkátà rẹ̀ ọlọ́ni ẹ̀fọ́ o ala sẹ́yìn náà fẹ́ kọ́lọ́ forí jìn a làbúbákà tún ti padà máa náwó lé lórí ẹni tó bá ń bọ́ máa mi jẹ́ tó sọ̀sọ̀ sọ̀nkọ́ wọ́n dá kókó kókó agbọ́ agbọ́ sọ́lọ̀ agbọ́ agbọ́ sí àti ọlọ́run ọba wa á tẹ̀lé subhanallah eléyìí túmọ̀ sí pé jama òsibínú tilẹ̀ máa bí wa tó láyè tí ìbínú wọn bá ti mú àtàkùtọ̀ lọ kíláàsì àwọ̀ àwọ̀ rẹ̀ bọ̀lẹ̀ sí. àgbọ̀dọ̀ jẹ́ni tó ṣe pé àwọn ajẹ́kíbinú gbé wa lọ sídi ká máa ṣe ní ọba takùtọ̀ lọ. nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí náà ní pé ẹ dákun ẹja sọ ẹnu wa o kárọ̀rọ̀ a máa fẹnu wa rọ́ọ̀bù o kójú rí kẹnu ọdákẹ ambọ̀sibọ́sí kójú òrì gbogbo tó bá ti lè da fámìlì òun fámìlì o kásọ ẹnu wà mẹ́ o ìwọ ọ̀kẹ́kẹ́ nìkan kan da fámìlì tẹ̀rù o má da fámìlì òun fámìlì rò especially tó bá ní ti pẹ̀lú obìnrin olóbìnrin má da sí o ó léwu o nítorí pé tó o bá dá sí tó o bá dàrú wọn ò ní gbàgbé rẹ láéláé o tó o bá sì tún ṣe wọn ò ní gbàgbé rẹ láéláé. nítorí wàá àwọn sọhábà agbọ́dọ̀ sọ ẹnu wa ń bẹ o àwọn sọhábà àwọn wa àwọn ni ambassadors of Islam wọ́n ní tí wọ́n bá ti tẹ ambassador mẹ́sẹ̀gì rẹ̀ náà kọ́ wọ́n ti tẹ̀ ẹ mọ̀ pé àmọ́ alukur'ani àfi tóró àwọn sọ̀hábà yìí àmọ́ anabi sallallahu alaihi wasallam àfi tóró àwọn sọ̀hábà yìí ẹ bá ti kí ló kù ìsìláàmù náà wò ni torí ẹ àwọn ìyàwó ànábà Muhammad sallallahu alayhi wa sallam ìyá wa ni wọn ìyá wa ni wọn a sì gbọ́dọ̀ tàpọnlé wọn ẹnìkan lọba fi lè pa nù wọn jẹ ara rẹ̀ lọbàjẹ́ o àbí kí ló rò pé ìbàjẹ́ rẹ̀ lè ṣe fẹ́ni tó lọ ń fọmọ láti òkè sámà keje. tọ́lọ̀ ń fọmọ́ kékeré tó ń bàjẹ́ kí ló rò pé bàjẹ́ rẹ lè ṣe rẹ sí ọyìn ẹ̀yin ṣí à ẹ̀ gbádùn rárá akhzahumullah ọlọ́run kó dójú tì wọ́n àwọn oníṣẹ́ kankan bu àyíṣà lọ ojoojúmọ́ ni wọ́n ń àyíṣà àwọn Musa ìgbà tó lọ sọ wípé anabi musa aleyhi salam sọ fáwọn èèyàn rẹ̀ kọlọ ní kẹ pa màálù wọn ní àìjánu wọn ní àìjánu bá kọra ẹ gbọ́ àwọn dìdìrín òpó náà bọ́ àìjá tí wọn ò tí ì pé wọn ó bí bàbá rẹ̀ láyé ọpọlọ sí adáàrú adúpẹ́ wọn ò mọ wọ́n wá wò tuntun wá lọ fẹ́ di ṣíà ọ́ ọlọ́mọdé aṣọ orí ibú gbóná orí ibú tútù gan ọ̀dá kátó wá pé ètò gbóná torí di eléyìí wọ́n wá ní níṣẹ́ méjì tó kọ́ ọmọ bú àwọn lọ ọmọ tó kọ́ alukurani ò pé súnà kan ò pé pé tiẹ̀ bọ́ tiẹ̀ bọ́ orí ibú lẹ́gí mọ́ <clears throat> káṣí máa ṣe radiyallahu anhum bàbá ti dárúkọ wọn káṣí nífẹ̀ẹ́ wọn lódodo dénú nínú ojúṣe wa táwọn sàhábà ni a gbọ́dọ̀ sọ àìdá nípa wọn a sì gbọ́dọ̀ kẹnu aró nípa gbogbo misunderstanding tó ṣeé ṣe kápò ti ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà ni wọ́n yé sọ̀tà wa ọ̀rẹ́ wa ni wọ́n o àfẹ́ràn wọn gidi àfẹ́ràn wọn gidi nítorí pé ọ̀dọ́ wọn islam gbà dọdọ wa àwọn gan sẹni tó ṣe ìṣọ́ rẹ̀ tó sì ṣàmójútó rẹ̀ tó fi dé wá bá wa dáadáa radiyallahu anhum wa ardahum Ọlọ́run kó yọ́nú sí wọn kó tún yọ́nú sí wọn Ọlọ́run kó sì ṣe àwa náà lọ́mọ ẹlẹ́yìn rere fún àwọn aṣíwájú wa wọ̀nyí nítorí wọn bá ní béèrè kan àbí méjì kò sí. Alaikum salaam. ọlọ́nà ò lámọ̀ gbà láti máa lo àwọn ẹ̀rọ bánisọ̀rọ̀ wa pápá jùlọ àwọn obìnrin àwọn obìnrin kò bá jábìlẹ́kọ kò bá má jábìlẹ́kọ ọkọ ni pé ká mọ̀ yìí pé wọ́n lò ó ó sì ti gba ayé kan òtúmọ̀ sí pé káka máa lò ó bá a ti fẹ́ òtúmọ̀ sí pé káka máa lò láì jẹ́ pé a kó níjànú nítorí pé ansẹ̀tì tẹ rí yìí ó dájú wá burú ara rẹ̀ pọ̀ gan ṣùgbọ́n àwọn òkú àǹfààní rẹ̀ ó yẹ kó pọ̀ ju aburú rẹ̀ lọ ìdí inú tí kálukú fi ń gbé ká àmọ́ aburú rẹ̀ pọ̀ gan muttafaqun alayh aburú rẹ̀ pọ̀ gan ẹ̀wọ̀n látara ń sẹ̀ ọlọ́lọ́mọ ẹ̀ mílíọ̀nù tí wọ́n ti fi jàǹbá ẹlòmíì báyìí látara ń sẹ̀ tì í ọlọ́lọ́mọ ẹ̀ tí wọ́n ti lo four one nine fún pẹ̀lú ànsẹ̀ tí wọ́n fi gba mílíọ̀nù lọ́wọ́ rẹ̀ látara ń sẹ̀tì ọlọ́lọ́ ma iye wòkúwò tẹ́lómi ti fojú rẹ̀ wò eléyìí tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ tí ọba ti ń sẹ̀ látara ń sẹ̀ ọlọ́lọ́ ma ìgbọ́kúgbọ́ tẹ́lómi ti gbọ́ eléyìí tí ti fetí rẹ̀ gbọ́ láyé tí ọba ti ń sẹ̀ látara ń sẹ̀ ọlọ́lọ́ ma iye ìdènà títọ́ lọ́n tó ti ṣẹlẹ̀ gbọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ eléyìí tí ìbá ti rí bẹ́ẹ̀ tí ò bá ti ànsẹ̀tì ọwọ́ tí àwọn èèyàn tí wọ́n fi bá ànsẹ̀tì rẹ wọn bá alukurani rẹ bẹ́ẹ̀ one over thousand nítorí tó bá yẹ pé bá ń ṣe ń sí ànsẹ̀tì wa ojoojúmọ́ tá à ń yẹ̀ wò wọ́n á kọ ẹ̀yin oní dátà tẹ́lẹ̀ máa wò pé sí mẹ́sẹ̀gì tiwa ṣé kìíní kan tiwa ni tó bá gbé bẹ́ẹ̀ là ń yẹ alukurani wò ah! gbogbo aládìá gbogbo aládìá ẹ wá wò wò nítorí òní wúlò fún wa tó jẹ́ pé àǹfààní rẹ̀ gan láyè yìí wọ́n bá ní lè wúlò fún wa láti yá àmọ́ náà tó ẹ wá wò nínú pé èèyàn mẹ́wàá wọ́n ń lo dátà wọ́n ń wo íńtánẹ̀tì ẹ rí i pé èèyàn mẹ́sàn-án àbọ̀ nínú wọn kì í ṣe ń tọ́ da ni wọ́n wò gbọ́ àwọn sáìtì burúkú sáìtì orí ibú ni wọ́n máa wá fífi ah, àwọn kan ẹ bàtà wa kàn bàtà wa kàn kọfọ múra rẹ ebi bàtà wa náà là ń gbọ́ ń dojú jẹ́ kó tiẹ̀ fọ́bọ̀ kó ní bá mùsíbà ọ̀la mùsíbà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kan àwọn obìnrin ò ní fura ló ti jẹ́ pé ìyàwó rẹ̀ mọ̀ tí àwọn olè máa ń bóyin tí máa ń dì máa ń wọ́n dákun súnmọ́ wọn ṣé wọ́n rí bí àwọn táwọn wò onítọ́jà rè é dákun torí tọ́lọ̀ gbogbo ilé púpọ̀ ti dàrú náà látàrí gbogbo kínní tó bá yẹ ní ẹ̀ ló sàlámù àlékún àlékún sàlá kínní wúwúlò rẹ̀ tó bá jẹ́ pé ẹ fẹ́ máa lò fún íńtánẹ́ẹ̀tì náà tẹ́ bá lè kóra yín jánu ṣe tó burú mẹ́ ọ̀pọ̀lọpọ̀ sáìtì sáìtì sáìtì sáìtì náà ṣá ń sí yìí

ọwọ́ àsìkò tí wọ́n ń lò tó ń fi ń si tó ń fi ń si wò tó ń fi ń rìn kankan náà tiẹ̀ ní kankan náà tiẹ̀ ní ṣé kò yẹ kó fi ṣe nǹkan mí láàyè tiẹ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ti ń gbanú gbèsè ayé wa ti pọ̀ jù kọ̀wọ́ tiẹ̀ kọ̀wọ́ tiẹ̀ rárá bí ti wòlé òkèrè mọ́ ó yẹ ká lu àsìkò wa dáa torí kọ́ lọ́wọ́ bí wa lè rìn pa àsìkò yẹn yàtọ̀ sówó dà ń sun ná wọ́n lè sọ pé oúnjẹ tán lé kí dátà ọ̀tán nínú fóònù ìwọlẹ́ ọ̀kọ́ mú gbọ́ ìwọ sì ní group leader dátà ló kọ́kọ́ mójútó àbówó ráìsì dátà nù bí àwọn bàbí kò bínú ni o ọ̀ dátà láìsì fóònù rẹ o subhanallah torí àwọn obìnrin tó o bá fẹ́ lùzù lé ọkọ rẹ o ìwọ ti ní ní dátà lọ. oní tó ju chatting lọ ọkọ rẹ ni ọkọ jùmọ̀ ìwọ lọ́wọ́ tọkọ rẹ náà òfin ní rí dátà tí òfin ní rí kíní kan kí lẹ́ ń pè bóyá ni bóyá kíní báku búùkù ni anything yóò fi jẹ́ kọ́ bàbàrà rẹ tí lè yàn máa tòrò onítẹ̀ bá rí ilé kan tó tòrò íńtánẹ́ẹ̀tì ò tí ì lu páànù wọn tí íńtánẹ́ẹ̀tì bá fi lè lu páànù wọn ilé yẹn ò ní tòrò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà bá dán owó ẹ̀rí bẹ́ẹ̀ tọ̀hún pé nǹkan ṣe lè rẹ ní ìsìnkú ọ̀sá pa íńtánẹ́ẹ̀tì rẹ no more internet wọn á ní ìsinmi wọn á rí i pé bíi gold lọ́mọ wa wo ìyàwó rẹ tọ́ obìnrin tó bá yàn ní kọ́ ní fóònù láti máa pé ọkọ rẹ pè ọ́ sàlámù àlékún ọ wà lé ẹ kíní kan ní kò sí o mọ̀ ń bọ̀ láìpẹ́ yìí o nínú ọ̀fẹ́ fi fóònù rọ́ọ̀kẹ̀sì tó mọ̀ á chaájì wá àti tálẹ̀ ń jọ ń chaájì èyí bàbá tẹ́jọ́ máa chaájì náà lẹ́sìn fẹ́ ra yín àbí ẹ̀kọ́ ni ọ̀hà torí tó bá já já já já já wọ́n gbé ọkọ̀ lé rẹ̀ jọ́ka o àwọn olórí ibú ti ń tàn jẹun tó fi máa gbà àwọn ọkùnrin míì dá wọ ọkàn mútà ni tọkùnrin yìí náà tọba gbọ́ sọ́wọ́ ẹlòmíì ọgbà pé ọba lọkọ rẹ nù ká ṣe dáadáa wọn nítorí tóbìnrin ọba ti dán lé ọkọ méjì wò ń gbọ́ òní mẹ́ẹ̀ tọ̀sán wọ́n sì ní dáàbá sì yọ ọ̀pọ̀lọ́ lómi tútù ká tó fi gbígbóná kò ní mọ̀ epo méjì. torí de eléyìí báyìí bọ́ bá jẹ́ pé látòní lọ àwọn obìnrin tí ń lo android tí ń lo kíní tí ń lo ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn wí ni o ṣé kí n wọ android yẹn tó bá ti wá wò ọ wá gbé e. àbí òye wa ẹ ó gbé e ká máa ríra wa pè ó gbélé e lọ́wọ́ mo sì mo gbàgbọ́ pé ìyàwó rẹ ò ní bínú tó bá ti lè ṣe àlàyé fún un kó rò pé yìí wa tòmọ́rí mọ́ gbọ́ nípa bí kíní ìṣe ń jalè ọkọ àwọn obìnrin rú mi sì fẹ́ lùzù ẹ àbówù ọkọ lùzù mi o ní rárá ẹ ẹ bó lè lọ́dọ̀ ọba wò so èmi ní màá bọ̀ sí ọbẹ̀ sọmi dolúndù ni ọbẹ̀ sọmi ni àwọn èso dolúndù bá wà rẹ olúndù bá pé yé ti sè wọ náà kí tẹlifíṣàn là ń wí ẹlòmíì máa ń wo news yọmọ wo àwọn obìnrin ń ka news yóò máa súnmọ́ apáti yẹn díẹ̀ díẹ̀ yóò máa súnmọ́ tẹlifíṣàn díẹ̀ yóò máa wojú rẹ̀ pé ṣé pín ẹ wọ́n ti pè pínpùtù amẹ́lẹ̀ yìí ìrọ̀rẹ́ ò so eléyìí ah obìnrin eléyìí ẹ irọ́ lásán àwọn rọ́bà rọ́bà pè yóò wá ti torí ẹ̀ ó tún wá wò yàwó yàwó jókòó ti lẹ́gbẹ̀ẹ́ yóò gbó títí gbogbo àwọn òbí lẹ̀ yàwó rẹ̀ dáa jùlọ àwọn ilé mi kọ̀ ni gbogbo àtìkè rọ wọn kún fún yẹyẹ yọ jáde ìta ó rí i pé irọ́ bàtà ìyàwó tiẹ̀ gold ẹnì ọjà bó ti jẹ obìnrin wo lọ dájú obìnrin wo lọ àwọn kò túmọ̀ sí wọn náà yọ ọ̀bùn o because àwọn obìnrin mí náà ọ̀bùn ni wọn o tọ́ba ti yọ ọ̀bùn o ní ma bíútì rọ́kọ̀ rẹ o ní ma bíútì rẹ ètò ìyẹn bá jókòó tí yẹn ti máa ń rùn àkàrà wọn fún mi wá bóòlù ti fẹ́ bíútì tó òórùn ò ní jókòó tí yẹn ma ọmọ ta àjàjà wọn ti múná lọ tátẹ́gùn burúkú kan tó tọ́ akúnnù yàrá fa tó tún wá sí wíńdò atẹ́gùn tún wọlé fa tó gbogbo lè ọdẹ bó ti ṣe jẹjẹrẹ náà. aleykum salaam. wọn ní zikadara náà ni ẹjọ́ jáde secondary school yóò fọdà in education wọn arísẹ́ ńlẹ̀ epo wọn bá wọn mánéjì lè epo ń rówó tó fi dépò pọ́fẹ́yàwó fẹ́yàwó ń bá gbèsè ayé lọ egbe tí wàá regbe egberegbe tàbí wọn lè kó bá kú sáàkì rẹ̀ ńjọ́ kọ̀kọ́sẹ́ kò sì máa ju sẹ́kọ́ndìrì na náà lọ ó sì ti kọjá pé à ń lọ wọ à ń lọ fi agídí wọ ni ó ti kọjá pé yóò tún lọ fi ewu orí kọ́sẹ́ wọ́n ní náà la fẹ́ gbélé yìí kádàrá náà kò sí nǹkan kádàrá náà lórí tó ọba parí sẹ́kọ́ndírì orí yunifásitì wọ ó ti parí kíákíá ó tún rí sẹ́kàn bàbàrà òun náà masha allah wọ́n ń pè ń bì wọ́n ń pè ń bì wọ́n ń pè ń bì kí lélẹ́yìn náà sẹ́mi máa ṣe ni rádà ni ọ̀rọ̀ pé ọlọ́run ọ̀tẹ́nìkan kọ́ máa ṣe ní èèyàn gbogbo ò lè ga àwọn kan àwọn kan kù nínú náà ni pé wà lọ torí bí torí tó bá ka sùkúù fún wọn ní yálé epo láéláé lọ́kàn ya bẹ̀rẹ̀ epo ni mo rò pé wa wà bọ́ọ̀lì ọlọ́ọ̀kan báyìí ọjọ́ ìbùsùn kádàrá náà nà àlékún sọ̀rọ̀. wọn làwọn táwọn ti dàgbà sẹ́nu à yìí tí ó sì sọ owó táwọn ò fi fẹ́ yà wò ìwé àti ìparí àrísẹ́ àrísẹ́ àìsùn fẹ́ yà wò ṣé kádàrá náà kádàrá náà ni ṣùgbọ́n ìsìláàmù ọ̀kọ̀ ìpè kádàrá pé ọ̀pẹ́ kọtako kadara kó struggle wọ́n gbọ́ síbi náà ti kọ àkọọ́lẹ̀ pé tó máa ti lọ skul má struggle ó struggle ọ̀wọ́ asẹ́kàn tó máa ṣe náà wọ́n àgbà sukùl ti ń dákú ti ń wọn so ọ̀wọ́ asẹ́kàn tó máa tún ṣe yẹ pé lọ́wọ́ kankan ìwọ lọ́mọ san skul ààrẹ so ó lówó lọ́gán débi kọ́ fẹ́ yà wò kò síbi tó ti wà lábẹ́ àkọọ́lẹ̀ kórìkọ́ bá parí sukùl wò gan níbẹ̀ lákọọ́lẹ̀ wípé ọlọ́ọ̀ni ẹ̀hẹ́n so báwọn kan náà ń jẹ náà kálukú wa so bí oúnjẹ ti sùkú ọ̀bá tètè jiná oúnjẹ míì lè jiná ṣáájú tẹ̀ fa so ètò ọlọ́run bá ti ní kọ́ bọ́ sí un wọ́n fi tẹ́lẹ̀ ayé rẹ ọkàn ní ga sójú kan náà wọn náà fẹ́ yà wò ìbéèrè tó ti ọ́ pàtàkì náà ẹlòmíì kan dàgbà dànù ní àfúráwà fún mọ́lá òǹkà ló bí wò kú wò àbíkọ́ òǹkà ń dàgbà ó sì ráwọn obìnrin ó sì wọ́n pé eléyìí wù mí pé ló wù ọ̀wọ́ tó lówó so yóò máa wo kó wọn ní tó lè fi fẹ́ so nítorí de eléyìí báyìí wọn ò tí wà ń pòsíṣàn ẹni tó lówó olówó lobìnrin náà sì mà so torí ẹ ká trọgù kò yẹ ká máa dàgbà dànù nítorí pé yóò padà wá yẹ lómi ìgbà tó yẹ ká ti lọ́mọ tó yẹ kájọ jókòó kájọ máa jíròrò kájọ máa dámàràn àwọn ọmọ téèyàn bí òní òní tì tó dákàn kún mu ara rẹ̀ tẹ́rù eléyìí lọ́mọ bá dámàràn wọ́n sì ti ń hewú lórí sùkúù táwọn akọ́kọ́kọ́kọ́ yìí náà dábì máa hewú ọ̀dà tó pápá pa ni gbogbo nǹkan lé ayé pápá pa ni. ihun ti ṣe ti o ṣe ó tún ṣe nǹkan míì náà nítorí tẹ bá jókòó kabẹ̀ níjẹ ọdọ ọba yẹn bẹ èèyàn gbọdọ ronú eléyìí náà ọ yẹ kí n fẹ́ yàwó kí n yanjú ẹ kí lẹ́yìn ọjọ́ pé mo tún ti se léyìn náà ló kù máa nù gbèsè ayé yìí torí rọrùn fún yín ẹni ti níyàwó ọlọ́wọ́ bó ti ṣe rọrùn ṣá báwọn obìnrin náà ti máa máa lé condition ó dìgbà tó ọba wa bó níṣẹ́ wà síṣẹ́ àmọ́ àwọn ọkùnrin náà mọ kódà kó ti dàpọ̀ sẹ́yìn sọ̀rọ̀ tí wọ́n fún yín fi dàpọ̀ owó ń so torí pé téèyàn bá láníyàn tó dà tó mọ fẹ́ fẹ́yàwó mọ fẹ́ abẹ́ mi wàlá ọlọ́wọ́ bó ọ̀pọ̀lọpọ̀ àwọn skul ní ẹlòmíì ti kẹ́kọ̀ọ́ jáde tí nǹkan òwúrí lọ̀rọ̀ rẹ̀ jẹ́ wàlá adáko onísìn ọmọ ewu fúlò lọ́wọ́ rẹ̀ ó iṣu pé bọ́yọ̀ ọbẹ̀ tó dínà là ń retí ọbẹ̀ tó dínà lè má tọ̀yàn wá kọjá pé àwọn aláṣẹ̀ṣẹ̀ dáná rẹ̀ sọ gbogbo ètò ọlọ́run bá bá pè kéèyàn ta strọ́gù kéèyàn strọ́gù torí nínú strọ́gù yẹn ọlọ́run bó dínà fún yàn náà ẹlòmíín ní ìsinú yín ó lè jẹ́ pé bísíǹnẹ̀sì à ń lọ rà á lọ tà ló lè má sí kò dí skul lọ́wọ́ skul náà ti wà flexible lódodo because kì í ṣe secondary school ẹ wà yunifásitì lẹ wà ẹlòmíì ní sinyi báyìí ó lè kó òun ní lẹ́kítọ̀ ọjọ́ kan ní lẹ́kítọ̀ ọjọ́ kan àbí bẹ́ẹ̀ kọ́ ni sọ́jọ́ tó ní lẹ́kítọ̀ yẹn why must you be stranded tó máa ru mo lè lọ rajà wá náà èkó ní ìsìn tó tó bá sọ fún yàn pọ̀ lọ ni ọlọ rajà ó sì dé ní ìsìn kó tó di pé lẹ̀ sùtá tó ó sì máa tajà yẹn onídìí kó kọ́ lọ gba ṣọ́ọ̀bù tó àyíbá àmọ̀tẹ́ bá fẹ́ ra nǹkan àmọ̀tẹ́ bá fẹ́ ra nǹkan báyìí ó sì rí pé ọ̀ǹtà ń jèrè ọ̀ǹtà ń jèrè ọ̀ǹtà ń jèrè sòfin nǹkan yóò sì máa fẹjú nìyẹn eléyìí jẹ bó ti jẹ ẹ mẹsẹ ká jókòó kalẹ̀ tẹtẹrẹ always ike àfikún fún wa àfikún fún wa àwa náà ti wà ń kó ká fún yẹn òbí tó bí kálukú yín nìsí tó bá gbé sẹrí àlàfẹ tẹlẹ wọn àti nkù ẹni tó yẹ kẹ máa gbowó lọ́wọ́ ọmọ torí pé ẹ ti bàlágà ẹni tó sìn yàn títí títí títí yàn fi dàgbà tó báyìí tó fi yàn ká máa gbowó lọ́wọ́ rẹ̀ àwọn bàbá wa mọ̀mọ́ wa ti wà ń ẹ̀ fún kódà kìí ṣe pé torí pé wọn ò ní àmọ́ torí àánú dáàdì mi àgbélé yìí mọ́mì mi àgbélé ẹ̀ ń o iṣẹ́ tí mo ṣe pé ti wà ń yẹ kí n máa mo sì mọ̀ pé ẹ̀ nídìí ẹ̀ àmọ́ torí ni mí ẹ dákun ẹ wúrọ̀ àdúrà tẹ́ mọ̀ gbà lẹ́nu òbí rẹ̀ ẹ̀rìn àwọn tí wọ́n yín so gbogbo eléyìí káfọwọ́wọ́wọ́ lọ́wọ́ fi ma so agbọ́dọ̀ dúró di pé ńgbà ń bá jáde máa gbé páálí òṣìṣẹ́ ẹ̀hẹ́n ẹlòmíì ọ̀nà tọ́lọ̀ ń bá ti sí fún a

ọlọ́run ò sì rìn mí náà pé tí wọ́n bá ti dáràn ẹ̀rí kí n máa túra mi bó àbí òye wa ọkàn máa wò ràn ni bí ẹni tó bá ní gbogbo ẹni tó bá bẹ̀rù ọlọ́nu yín kó dìde o rò pé yé wa tó gbogbo eléyìí tábí ti rọ́ọ̀kà tí òwú lónìí ṣé mo bá dìde ni mo ń bẹ̀rù ọlọ́nu dáńbẹ́ ọ̀kúkọ máa sọ̀rọ̀ bí tó ọjà ló ti dìde náà pé kí n tún ni. kò sí wàhálà ìwọ nìkan láàmú kọ̀rọ̀kọ̀ yẹ ó lóun bẹ lára àwọn ẹni tó fọ́ gíláàsì mọ́síláàsì lápèjúwe tààtún lẹ lómii tààtún sẹ́mi mm, mm. ọ̀pọ̀lọ̀ ti bá wa mọ̀ àbí òye wa tó a pé ìwọ gbogbo ẹ̀ walhamdulilayi ọjà bó ti ṣe jẹ ah, àánú wọ eléyìí nǹkan mìíràn ìgbà tó lọ sí ìwọ ọmọ yìí àdúgbò kọlọ tó tó bá subhanahu wa ta'ala wa bihamdik ashhadu an la